ìfihàn orí kẹrin. lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé. gòkè wá ìhín èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́. lójú kan náà mo sì wà nínú ẹ̀mí sì kíyèsí. Si atẹ́ ìtẹ́ kan ní ọ̀run ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sardi ní wíwò òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká ó dàbí òkúta smaragdu ní wíwò yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ mẹ́rìnlélógún àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà mẹ́rìnlélógún jókòó tí a wọ̀ ní aṣọ àlà àdé wúrà sì wà ní orí wọn àti láti ibi ìtẹ́ náà ni mọ̀nàmọ́ná àti àrá àti ohùn ti jáde wá fìtílà iná méje sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run àti níwájú ìtẹ́ náà sì ní okùn bíi dígí ó dàbí kírísítálì ní àárín ìtẹ́ náà àti yí ìtẹ́ náà ká ní ẹ̀dá alààyè mẹ́rin tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn ẹ̀dá ìkíní sì dàbí kìnìún ẹ̀dá kejì sì dàbí ọmọ màlúù ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn ẹ̀dá kẹrin sì dàbí idì tí ń fò àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ mẹ́fà kún fún ojú yíká àti nínú wọn kò sì sinmi ní ọ̀sán àti ní òru wípé. mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run olódùmarè tí ó ti wà tí ó sì ń bẹ tí ó sì ń bọ̀ wá. nígbà tí àwọn ẹ̀dá alààyè náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ tí ó ń bẹ láàyè láé àti láéláé àwọn àgbà mẹ́rìnlélógún náà a sì wólẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọn a sì tẹríba fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Láé